ẹnì kan ò rí nǹkan tó lè fi tú tó lè fi gbára ẹ̀ lẹ̀ tó méjèèjì tó lè bàárẹ̀ láyé kó sí sínú ẹ̀ làwọn òun ràn sínú ẹ̀ làwọn òun ràn táwọn arìn kiri táwọn ń lọ Kaduna táwọn ń lọ ẹlòmíín lọ Kaula ọlọ Senegal ẹlòmíín lọ Kano nítorí pé wá wọn wà fáà kan tí ó sì kíní fún ọ ah. kódà àwọn tó ń bẹ lọ́dọ̀ rẹ bẹ̀rọ̀bìn fọlápín bẹ lọ́dọ̀ rẹ bẹ̀rọ̀bìn náà sì ń bẹ lọ́dọ̀ rẹ ọ̀tọ́ ń dàmù káàkiri àrábìnrin arákùnbà tààwò àbẹ̀bí ìhìmá fama tààwò àdàmù tààwò ìdún onífọ̀kọ́lá fàtàmínìtòhú yàwó máyìdín yà ó múná bí ìhìmá fi sọ́lá wọ́n kúbà tó wáyé ní mọ́mọ̀ gbọ́ ànábì mo tó gbọ́ tánàbì máa ń kà fún wa tó bá lè di wá nù aláàánú sọ́lá lọ́wọ́ wa lásán kọ́ ni ìmọ̀ mọ́ ń kà wọn sóra mi ń gbà mí àbáwọn ayà mi ń gbà mí àmọ́ kà láti fi ṣàánú kíni àwọn jàmáà tó kù torí pé lọ́ba ti kó bá jí ó kó bá mú náà ní tábùrú bá bá jàmáà rẹ ìwọ́n ló ní sùn ní wò ọlá àánú Kùránì sọ fún ayé gbénú sọ́rọ̀ tó kò sí làdáyà 44 وهو للذين آمنوا هدى وشفاء إكمنان ورحمة للمؤمنين شفاء ورحمة للمؤمنين آية بفاجة إكمنان بكل هو للذين آمنوا هدى وشفاء ala ah, ní sọ fún wa sọ fún wa tó wà bá mọ̀ tó máa Qur'an húwà Qur'an tẹ́ <laughs> ah, hudan ị gidita bí ti ń tọ́ wọn sọ́nà wọ́n ṣe fa yóò tó máa jẹ́ ìwòsàn fún náà ló ẹni tó sì mọ ọ̀rọ̀ tó lọ́rọ̀ tó sọ̀rọ̀ òun náà ní sọ pé iṣẹ́ rẹ̀ rí àìsí bẹ́ẹ̀ wà sáǹfààní bẹ́ẹ̀ ọlọ́run ló sọ̀rọ̀ ara rẹ̀ òun ló lọ̀rọ̀ ara rẹ̀ ọmọ ń tọ̀rọ̀ rẹ̀ lágbára láti pè oníkólé ó wà lẹ́lẹ́dì iná àmánù hudan wa shifa eh, Kùránì náà ni wọ́n bí mi fún àmì, ṣọ́lá kòránì yìí àwọn nǹkan tó lọ ń sọ̀kalẹ̀ sínú ẹ̀ pọ̀ tàbáwá rí inú wa tí ò tiẹ̀ wá lè tí kòránì tí ò lè tí ọmọ kòránì dáadáa àwọn nǹkan kéékèèké tá a fẹ́ sọ fún ni mo pè ní kéékèèké kẹ́ ẹ lè bá pé kò sí wàhálà kó lè kòránì generally gbogbo ẹni ṣìfà ẹgbẹ́ bí tàwílẹ̀ fún ṣùgbọ́n fún àwọn kan tó jẹ́ pé special ni wọ́n àwọn tó jẹ́ special yìí yìí ẹjẹ́ awì fún àìlẹ́ ọkọ̀ fẹ́ ní sókè alákọ̀ọ́kọ́ máa ń yí kọ́lá nínú àwọn kan táà máa kí kòránì bá ń sọ̀rọ̀ rẹ̀ pé ìwòsàn bẹ́nu ẹ̀yìn kì í fi ń táà máa ń kà nìkan àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ náà kòránì sí èsì kíkà àgbọ̀dí ẹ̀mẹ́ náà àkọ́kọ́ nínú àwọn kan táà máa ń kà jáde nínú àlùkòránì

ẹlòmíà máa fàá ti hà ká o ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ fàá ti hà ká ní mùsùlùmí o alẹ́ amúdù ni alẹ́ amúdù ni òwe ẹ̀yà sẹ́wọ̀n ní alẹ́ amúdù lè la sọ́gbà alẹ́ amúdù lè la sábà bí àgbàlagbà mi ah ọgbà alẹ́ amúdù alẹ́ amúdù kọ́ o alhamdu ọ̀pọ̀lọpọ̀ máa fi ha sí mẹ́mẹ́ ibà tí yẹn sọ Yorùbá náà ni ah, ó ní sórí burúkú tẹ́ mà pé yẹn sáà dúà fún un. Ah. ó sórí burúkú ẹ̀rọ òǹsádùn àní àbíkú tí ẹ̀mà kọjọra wọn náà bẹ́ẹ̀ ẹ̀rọ pé alhamdulilá alhamdu ọ̀gbà alami na ọ̀gbà ètò a ah, aramani ọ̀gbà àràyìnì ọ̀gbà gbogbo fájì àlọ́gbà láti gbogbo ọwọ́n rí sí rìsọ́ọ̀tì lọ lé kí fatiha bó bá lọ bí kankan jíjí lọ kí fatiha mọ fẹ́ máa ka ọmọ pè rẹ̀ torí gbà nfààní tí ń bẹ̀rẹ̀ tó dára sọ́dọ̀ tó fatiha ọ̀pọ̀ o nínú àwọn ìdáàmà kéènà alukọ̀rán sọ́lọ́ fún wa tó jẹ́ agbára ọba agbára ló kọ́ rẹ̀ ń jẹ́ sọ́dọ̀ tó jẹ́ mẹ́rẹ̀ ẹ jẹ́ kí n fún aláǹfààní kan náà fún tó bẹ́ẹ̀ tàbí tí a nǹkan máa tújà lọ́dọ̀ ìmáàmù ní masalasi kọwa má lọ masalasi jẹ̀nkúrẹ́jú masalasi tí ìmáàmù ọbẹ̀yànjú tún kí fásí àdáadáa ọlọ́run ló iye àìsàn ọlọ́run ló iye ìwòsàn tó ti rí mú jáde nítorí pé kí jàmáà ní masalasi tí kìnní kan tí máa ń dà ọlá wákàtí àpòkọ̀ pàmọ́ náà ni ọ ma rò pé kìnní kan tó lò ní kọ́ fatiha tó ń gbọ́ lẹ́yìn ìmáàmù rẹ̀ tí náà fi àmì ọ nípin bẹ́ẹ̀ mo fẹ́ fún aláǹfààní dákun tó ti máa kírun máa kírun bí ti ń ké fatiha dáadáa ọ máa láǹfààní òun ṣe wòsàn ara lóbi ìyẹn láà lè rí kí láìkì fátíà nìkan nínú tá a máa ké jáde náà ó nìkan láà lè kí láìkì kí láti ara àwọn àti náà wọn wọ́n ká lálàáfíà ni inú wa ká lálàáfíà inú bọ́dí ara wa fi wà sínú àlàáfíà wa gángan ẹ̀sìn kíni ẹ̀sìn àlàáfíà alákọ̀ọ́kọ́ nọ̀nà ẹlẹ́ẹ̀kejì nínú àǹkàndá àmà ń ké ọlá sọ́tò fásitì àpọ̀ ọ̀sùn mọ̀sókè àǹtí ẹlẹ́ẹ̀kejì àlùkọ̀ wá kílù ká máa ké àwọn súúrà mẹ́rin kan tó jẹ́ ṣe pé kúlì lọ́bẹ̀rẹ̀ kúlì lọ́bẹ̀rẹ̀ ẹlòmíì náà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ké náà kúlà àrùn òzú bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àti kúlà àrùn òzú bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ súra méjèèjì yìí súra ńlá ni ó àná ọkọ́bà ibùn àmìr ọkọ́bà tó fún àmìr ní pé mọ̀ ń bá anábì rìn ìjọ kan àjọ ńlọbì kan láàrin Mákà sí Mẹ̀dínà náà atẹ́gùn kákà dé ní atẹ́gùn tí gbé tí gbélé tí gbógi tí gbé gbogbo ẹ̀ lọ́ba ń bẹ̀ hìhìhì atẹ́gùn ẹlẹ́gbà a sì rìn lọ nù. nínú òkùnkùn la tó wá wà òkùnkùn òkùn tá a fi rìn lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bátẹ́gùn ti dé báyìí lòkùnkùn kùn biribiri àárín nàmá atẹ́gùn fẹ́ òkùnkùn náà wá dé èmi àtànúbì ti jọ wà papọ̀ sọ́lọ́lọ́ àwọn àná ó ní fàjá àlàrọ̀ tó lọ́lá ẹ̀dàkùn ẹ máa wo tí atẹ́gùn bá ń fẹ́ ń fẹ̀kúfẹ̀ tí ń gbé nǹkan tí ń gbé nǹkan nǹkan ṣẹlẹ̀ torí pé tó wáyé sí pé màláíkà lọ́lọ́run wá látara atẹ́gùn tí ń fẹ́hùn náà yóò jẹ́ sí pọ́lọ́ ń fẹ́ fi pa àwọn kan rẹ̀ ni ọlọ́run ànábì sì ti sàdúrà rẹ̀ ibi ọlọ́run má pa àwọn àjọ mi rẹ̀ ìráfẹ́ àmìsà tátẹ́gùn bá ń fẹ́ burúkú ẹ máa fura yí pé ọlọ́wọ́ kí nínú ọwọ́lọ́wọ́ bínú ọlọ́run ibi tí bínú ọlọ́run bá sì wà ìbẹ̀lẹ̀ sùn wà ní láti máa lọ pé èsùn bẹ́ẹ̀ àdìsí náà jẹ́rìí fún ara bẹ́ẹ̀ náà ni tí òkùnkùn bá kùn tó yàtọ̀ sí nọ́mà tí máa ń kùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ fura o òkùnfà máa kùn láwọn àkókò kan tó dé sí pé ó yàtọ̀ yóò dúdú kọjá bẹ́ẹ̀ wọ́n lákòókò yìn áà inú èsù máa dùn yóò jáde pẹ̀lú ọ tóyún tóyún ni wọ́n jọ jáde àtàwọn ọmọ ogun ẹ̀ ló yẹ nǹkan wà lárí wọ́n nígbà náà wọ́n máa ọpírẹ́tì gan lákòókò yẹn ọpírẹ́tì wọn lé wọn ò ní fìdí kan lẹ̀ láì dé tìbí bí wọ́n ti pọ̀ jù sẹ́mà pé tí àbá kó ẹran dídà tó bá kó dé orí fíìdì kàtàkùnrin mẹ́wàá ló kó lọ wọ́n jẹ́ níwọ̀n bá rí ṣùgbọ́n irú fíìdì tí ò ju bí four four meter four litre four plot lọ wọ́n wá kó bí ẹran one thousand wá bẹ̀. wọ́n jẹ́ tán wọ́n tún wú gbogbo kínní nǹkan jáde pé ó tó kù lábẹ́ rẹ̀ já jẹ́ gbó rẹ̀ náà. exactly tó kù kàn bá kàn kọjá àlà ọ̀nà tí ṣètọ́nù máa ń gbà jáde nírú àkókò nìyọ́ yàtọ̀ wọ́n ti pọ̀ jù pípọ̀ jù yẹn wà jẹ́ wọn operate débi tí wọn ò tiẹ̀ àwọn ẹgbẹ́ wọn ìsábà dé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà Yorùbá gbà wọn mọ́ kábíkú náà sáfẹ́ ṣe bùkátà tiẹ̀ náà lórílẹ̀ ayé tó kù mọ́ méjèèjì lọ́wọ́ ṣẹlẹ̀ ìjọ náà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam atẹ́gùn ti ń fẹ́ le òkùnkùn náà wá kàn bìrìbìrì ọkùnbà wá ní fàjá ala Rasulullah ànábì bá ń ka kólé àrùn lòdì rọ́bì fàlà ànábì ọ̀wá fi kú límá wọ́n ti já kíni fún bẹ́ẹ̀ kíni wọ́n já fún bẹ́ẹ̀ fà kò sí kú límá bẹ́ẹ̀. أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العنقد ومن شر حاسد أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوقت وفي كل ما صلى الله عليه وسلم تريد أن يكون وعيني كيف يكون ما القرآن ما فيه القرآن tàbá ń ka kùránì lọ gbọ́dọ̀ jà kúríkù mẹ́ ò wọ́ kà bẹ́ẹ̀ náà ṣùgbọ́n bá bí sàdúà ó lè yọ kúríkù mẹ́. àníbi ní kúrò àwọn àníbi ní àwọn òdòdó bìlì fara sí ilé parí ó tún ní àwọn òdòdó bìlì náà sí ilé parí. à fàjá àlà tí ọkùnbà wí ni ó ní àná ìbábẹ̀rẹ̀ sí kí súra méjèèjì yìí àti ah, ẹyọ kan ní akíní kò ní nọ́mbà o àmà kí lọ sí bánàbí ti wá ń ké àmìlì wá ń ké sí ọ̀nà pé yá ń kú bá yá ń kú bá yá ń kú bá àfà ọmọ kéwú tààwọ̀ wá ti fi hì máa wọ́n náà máa wí bí mo ti ń wí ó tèmi ọ̀rọ̀ tèmi o ilẹ̀ òkùnkùn ti kùnkùn bíríbírí o àwọn òjò mọ̀ ń tọ́ ń o ní ọ̀sán pé ní àwọn òjò sọ pé àwọn òjò àrábìnrin wí ti máa yan bá a ṣe ń ni àwọn òjò tẹ́lẹ̀ pé wíì tí mo bá ní wíì wọ́n náà ti wà ń bẹ̀ ṣùgbọ́n áàyì ní mọ́ ń tọ́ o wíì ti ẹ̀nà o a'udhu bi rabbil falaq a'udhu bi rabbin nas ta'awwaz bihima wọ́n náà máa wí máa wí máa wí fama ta'awwaza muta'awwidun bí èyí sí náà làwọn òun àtàwọn arìn kiri táwọn ń lọ Kaduna tá ń lọ ẹlòmíín lọ Kaula ọlọ sinigá ẹlòmíín lọ Kano nítorí pé wá wọn wà fáà kan tí ó sì kíní fún ọkà kúlà àwọn tó ń bẹ lọ́dọ̀ rẹ bùrọ́bì fọlá ti ń bẹ lọ́dọ̀ rẹ bùrọ́bì náà ti ń bẹ lọ́dọ̀ rẹ ọ̀tún wọn dàmú káàkiri àrábìlì arọ́kúbà tààwà bèbí ìhìmá fama tààwà dàmú tààwà ìdún onífọ̀kọ́lá fàṣẹ̀mẹ́tòhú yàwùmá ìdín yà ó múná bí ìhìmá fi sọ̀lá wọ́n kúbà tó wá ní mọ́mọ́ gbọ́ ànábì mo tó gbọ́ tánàbì máa ń kà fún wa tó bá lè ìwà náà ànábì aláàánú sọ̀rọ̀ lọ́wọ́ wa lásán kọ́ ni ìmọ̀ mọ̀ ń kà wọn sóra mi ń gbà mí àbáwọn ayà mi ń gbà mí àmọ́ kà láti fi sàánú kíni àwọn jàmá tó kù torí pé lọ́ba ti kó bá jí ó kó bá mú náà ni táburú bá bá jàmá rẹ ìwọ ló ní sùn òní wò ọlá àánú wọn kó bá lóun gbọ́ tí ànábì máa ń ka sóra méjèèjì fáwọn nínú ọ̀run yóò lè jẹ àwọn lórí ọ̀run lọ́ba ti ka fáyà tí a kàn dáná ọmọkùnrin àwọn olùdókòwò bẹ̀rẹ̀ fọlọ́kì ntọ́sọ láàrin rìn kọ́ọ̀lá wàsàmí ẹ̀tù hú ya ó múnà bí hìmá ìṣọ̀rà kìí tẹ́ ni ó máa ń sílá ìmọ̀ yìí gbà ó sì lérò ń gbá pẹ̀lú ẹ̀ láti fi gbà wá lẹ̀ kò níbi àbùdám kó lè àwọn ọ̀dọ̀bẹ̀ falak kó lè àwọn ọ̀dọ̀bẹ̀ nas nínú àwọn nǹkan tá a fi máa dáma ń lò nínú Al-Qur'an tó jẹ́ agbára tọ́lọ̀ fún wa nínú Islam ọ̀nà ẹ̀dẹ̀. ẹ̀rí fẹ́ ní kọ̀wá kílù a máa lo ní abájúbi tá pé wọ́n fi súra méjì kan kún méjèèjì yẹn wọ́n fi súrà méjì kan kún súrà méjèèjì yẹn nítorí pé wọ́n jọra wọn níbẹ̀rẹ̀ iṣẹ́ wọn sì yàtọ̀ síra wọn. alákọ̀ọ́kọ́ òun náà ni súratul kàfírún qul ya ayyuhal kàfírún ẹni pé wáàsí ni súratul wáàsí ni wáàsí tawhid òun náà ni qul ya ayyuhal kàfírún kò sì pé mínṣárì mínṣárì mínṣárì kẹ̀kọ́ mẹ́ kò sì sí àwọn oṣù kankan bẹ̀ ṣùgbọ́n torí bó náà ní kúlì ní wọ́n ní ọya ìwọ̀n náà wà lọ́wọ́ bẹ́ẹ̀ náà ní kúlì huwa Allah wà sí lò náà kò sí kankan bẹ̀ tó jẹ́ pé àwọn oṣù kò sí ṣáàrù kankan bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ní wọ́n ní ta bá fẹ́ kí kúlà àwọn oṣù bil àti kúlà àwọn oṣù bin nas ká mú àwọn lábọ̀ pé kọ̀lẹ́yìn tí wọ́n jọra àwọn náà ká mọ̀ sí kúlà àwọn kúlà ayọ̀ kàfìrún kúlì huwa Allah àhà mẹ́rẹ̀ẹ̀rin máa ké máa kó o sì fọkàn sí túmọ̀ ẹ̀ kò sì dáadáa kó o sì lánìyàn yìí pé kinní ń dà ọ́ láàmú lára ọ̀rọ̀ ọlọ́run ni kò síbi dára náà títí èlò mọ́ra síbẹ̀ yóò ṣe ṣùgbọ́n mọ́kàn sí tọ́ba ń ṣe náà ẹlẹ́kẹta nínú àwọn a máa ń ké là sọ fún a ń ké láti fi gba láti fi ṣe ìtọ́jú ara wa kò ní ibi àìsàn a ní hadithi kan tó wà nù sahih muslim naam amana rasul ni ẹ o amana rasul ọ̀dà púpọ̀ lálẹ́ àkóò lè fi láàárọ̀ òṣùmọ́tọ̀ bá fẹ́ gbádùn ẹ̀ dáadáa fi lálẹ́ kíkiri lálẹ́ ibẹ̀ nìgbádùn wájú torí bí òjìṣẹ́ ọlọ́run ọba ń sọ́nà hadith sallallahu alayhi wa sallam ó yẹn bá ka àyà méjì tó kàn nípa àti suratul baqara àyà méjì tó láàs nínú suratul baqara ó yẹn bá ké kí ní ọ̀tẹ̀lẹ̀ sí kàfàtà tó bá ké lálẹ́ ní kàfàtà wọn ló ti tó kò sí wàhálà tó ṣẹlẹ̀ sí gbogbo wàhálà alẹ́ ẹjọ́ náà kì í ṣe tiẹ̀ sókè tó bá ti rí kéèkì ẹ ti dá hi hi hi hey hey hey mafura fúra káfàdà ẹ̀sàkùn tẹ̀lú ìlà ìtì tẹ̀lú ìlà fi kí á mọ́nà rasul ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò ti àwọn amẹ́lẹ́ òun gbà tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àmọ́ bá ti hàkí láwọn àtọ́rọ̀ amọ́nà rasul lẹ́nu mi bá báyìí kàfúkà yọ máa kà ẹni tó máa kà gan ní kàfúkà gan ò tó nǹkan torí gbé kọjá bí àwọn akólówó Allahu ahad òun tó wọnú kòránì lọ díẹ̀ ṣùgbọ́n kò yẹ kí mùsùlùmí ọmọ máa ká ẹ̀dà kan kí ló dé dáa máa ká gbogbo ń dáa máa ṣe láyé náà tá à ń ṣe yìí bá kọ náà tí wọ́n bí wa máa ní èyí táwa ní mọ ìdí tá à lè máa kọ. ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn kátà máa náà kòránì tí wọ́n wúlò fún Ayatul Kursi náà ní Ayatul Kursi Allahu la tí ń fi parí ìkàkùkà náà lọ́pọ̀lọpọ̀ ń ká ń gbélé náà ẹ̀yìn ọ̀bọ̀dọ̀ máa bá yín kà ẹ̀yìn ọ̀bọ̀dọ̀ tí kò sí ẹ́tíráàtìsì gan èdè pé ẹ̀rọ máa bá yàn gan pé sọ́lọ́wọ̀n ní bínú sí àti àbáwọn òun pẹ̀lú pẹ̀lú pọ́n mẹ́rin ọ̀yìn ìtàyìlà àfẹ́rọ́ṣì wọ́n ní tọ́wọ́ bá ti dórí bẹ́ẹ̀ bí ọ yà ká ayatollah kùrùsì láti bẹ̀rẹ̀ rẹ̀ sí wọ́n ní tọba ti wá ké tọba ti lè káyà tó lè kùrùsí ìbò ti yẹ kó ké lálẹ́ ẹjọ́ náà lórí bẹ́ẹ̀dì ẹ lórí bẹ́ẹ̀dì tàbá wọrí bẹ́ẹ̀dì àwọn tí a ti máa ń káyà tó lè kùrùsí ìpọ̀ dáadáa lẹ́yìn ìran kọ̀ọ̀kan súnà nàbì ní sallallahu alaihi wasallam wọ́n fẹ́ ká wà náà bò ní kírun kọ wà náà bò mọ́ kírun lákòókò rẹ̀ olùsì àbò lẹ́yìn ìran kọ̀ọ̀kan àmọ́ káyà tó lè kùrùsí kì í sí jàmáà wọ́n ti ní àmà sí ní individually ìwọ kálukọ́ kàtó ẹ̀ kálukọ́ kàtó ẹ̀ ayatul kursi wọ́n tó ọba ti ké ayatul kursi inú ìjọ ń sọ fún aláàrin tó bá ké lálẹ́ ọlọ́run ọba yóò sẹ́ndì security kan fún ẹ̀ ó lọ́wọ́ àánú rí wáyà míì pé yóò dùn níbi orí rẹ̀ báyìí ah, ah. ayatul kursi ọkẹ́ lórí bẹ́ẹ̀ malaika kan ó dì ya ní àjò lẹ́yìn àwọn security nù ẹnba tó bẹ̀ ò ọba ó sì kí ni ó ń sọ o wọ́n ní láyé zaala alẹ́ ìsàmìnà lọ́ọ̀hìn wọ́n ló ń tí ní kú ẹnìkan ò ibi tí ó wà nù tó bá ti ké báyìí ولا يقربك شيطان بلدا شيطان àti èsù ńlá àti èsù kékeré àtọmọ èsù àti ilé èsù àti èsù tó gbópan ṣètọ́nù gbogbo ran èsù pátá tọ́lá ti ní ṣètọ́nù àsàsí náà ti wà mẹ́ àsàsí kan ò lè bọ́ níbi a ọmọsùn ní alìhólómú من الشيطان. وقال لا lálàtàrà ولا يقربك شيطان حتى ìfàn في tó ما في ìmá bá sílẹ̀ bá má ní ó tó ní security yóò tó máa lọ padà ó ti rà á gbogbo àtọ́ bá ti sàn látàlẹ́ ní ayatul kursi ìkan ní lọ́lọ́run fọ́ọ̀rùn ó ti fi rà ó ti gbà ó ti gbéṣẹ́ fún nìyẹn ọ̀dọ̀ ọlọ́run yóò ti gbowó iṣẹ́ rẹ̀ tí wọ́n bá máa gbowó iṣẹ́ torí pé eh, eh, àwọn gbọ́dọ̀ tẹ̀ láṣẹ ọlọ́run mọ́ wàá rò yí pé ẹ̀yin mẹ́wàá sùn nulé yàrá kan náà àmọ́ sí gbogbo alákàrà tó lè kò sí sí ẹ̀yọ́ kan lọ́wọ́ gbogbo náà gbogbo ara Òṣogbo sọ kódà ó gbogbo ara Nàìjíríà sọ kódà ó gbogbo ara sọ ṣùgbọ́n kò lè bá àmọ́ látún bẹ́ẹ̀ fún ayákùrẹ́ kò sí gbogbo yín ní kọ̀ọ̀kan ní ẹnì kọ̀ọ̀kan ó dùn yóò àmọ́ wòye bẹ́ẹ̀ kọ̀ sí tí ó ṣe ń sílẹ̀ yìí mọ́. àwa náà làwọn làwọn mùsùlùmí náà tó wá rìnrìn kúrin kiri àwa náà là ń bá ń gbá ilé àwo ń bú lẹ́jú gbogbo eléyìí ó fi yá pé àmẹ̀sìn wa àgbàdánwò wa náà àtúkà yà padà síbẹ̀ sí ká mọ̀ ọ́ ká padà síbẹ̀ kálíbà gbádùn ẹ̀sìn dáadáa ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn nǹkan tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ nínú alukur'an tí kìí ṣe kíkà ní tiẹ̀ òun náà ni omi omi sámà tí a mọ̀ pé ìtànkà lákàfọ́n mẹ́rin làwọn nǹkan tá a mọ̀ ń kà ní alukur'an ṣùgbọ́n yìí tọ́sọ̀ kalẹ̀ ní alukur'an tí kìí ṣe kíkà omi sama wà mí omi kí la kó jà máa sọ́dọ̀ bí la ń fa àlàyé 11 ọlọ́run ọba sọ pé وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ yẹn lára Kùránì láìmọ́ yẹ ààyè omi tó máa ní omi tí fọ nǹkan máa ní omi sábà tó wá dàrẹ́ nínú àwọn omi tó yẹ ká sáǹfààní ń bẹ náà lọ́sàrà ayé lè fún wa alábì náà pàtìsì ẹ̀ sallallahu alaihi wa omi sábà ọ̀làbùlà hadith ahadin bi rabbihi lọ́nà bí ti wí ni sallallahu alaihi omi gbogbo gbogbo bá ti jókòó ní ìṣòro tá a jókòó nínú ẹ̀ àti bíta wà yìí kò sí dàrẹ́kì kankan mẹ́ ọwọ́ ọwọ́ ti wọ́ bẹ lọ iye omi la gbé kalẹ̀ ní ìsìn ẹ̀rí ọlọ́lọ́mọ iye ọwọ́ tó ti wọnú omi kó tó dé ó tó wá ike ọlọ́lọ́mọ kó tó tó di pé wọ́n pòdúsì jáde ní kọ́mpínì ọlọ́lọ́mọ iye owó tó rí ọwọ́ tọ́kàn ojú tó rí bẹ́ẹ̀ náà nígbà tó ń gbé jáde náà ọlọ́lọ́mọ iye tó kà ọlọ́lọ́mọ iye tó ti fọwọ́ kà kó tó débi lẹ́nu rẹ̀ àgádá fi jókòó ọlọ́lọ́mọ iye èèyàn tó ti fọwọ́ kàn àwọn ọlọ́mọ yóò ojú tó ti rí ṣùgbọ́n mi sáàmà ẹnìkan kan ò rí direct ẹnìkan kan ọ̀kan nǹkan kọ̀ọ̀kan kankan irú omi báyìí ni omi àlùbáríkà tá a nílò láti máa lò bó láti máa lò ó kò lófin kankan sálò fún nǹkan tó bá rí pa ọ̀fẹ́ lò náà ni àmọ́ fi ṣìfà ká mú ká fi wẹ̀ ká fi bí wọ́n ti ṣe kọ́ ọwọ́ ọmọ ẹ̀ kò mú tútù omi sámà nínú tọ́lá bá sọ̀kalẹ̀ náà lọ́kùnrin náà nìyẹn náà nínú àwọn nǹkan tí ọlọ́wọ́n bá sọ̀kalẹ̀ náà lọ́kùnrin àná ní ta àmọ́ ńlá àìmọ̀ òun tiẹ̀ omi aṣọ omi gẹ́gẹ́ bí mímú òun tiẹ̀ nìyẹn ní ta àmọ́ ńlá gẹ́gẹ́ bí oyin lóyin tọ́wa sọ́nà tó máa lò ọlọ́run pè ní ó pè ní ìwòsàn bákan náà ọlọ́run bá sọ pé Naam, ta ló lóyìn òrìjínà ńlé? ní àwọn adáwà lójú ọ lójú orí gbogbo ní nǹkan gbogbo ọjà ọyà náà ní fi odò ọyà lòun ní lọ́dọ̀ dáa ló ní lọ́wọ́ lẹ́yìn fi oyin àbí tó bá lójú sísẹ̀ ti lọ oyin òrìjínà tó dáa lójú ibi yìí wà náà gbogbo tó jẹ́ òótọ́ á sì mú ìjẹ́ papọ̀ àmọ́ ra àwọn ẹ̀wà jíjẹ òrìjínà òrìjínà àwa wọ́n rí nígbà kan gbọ̀ya àtọ̀ rí mọ́ ìtótó lórí ìjìnà àwọn tó mú ìjẹ́ wọ́n mọ̀ bí ti ṣe gbogbo ọlọ́jà pátápátá gbogbo wọn ní ẹtí fẹ́ yàyàkúyà láì aláṣọ ó jẹ yàkúyà Eh, olóúnjẹ ó ti ẹ̀yà fúyà olóyin ọba náà lórí títí ọmọ àpàdé àwọn kan tó gbégbé eh, kòkòrò yóò tún wá máa kàn àwọn bẹ́ẹ̀ ṣe ń pòrò tí wọ́n bẹ́ẹ̀ ti ń ṣe báyìí kàǹkì nǹkan lọ́ba ń bẹ̀ tá a bá lóyin òrìjínà dàrẹ́ tó sùn tó kó dáadáa fún ara rẹ tàbí tó gbàgbọ́ tó búra fún ọ tó o sì mọ̀ tọ́ bá rí oyin ọba àti ọba mẹ́ ǹjẹ́ ọ̀jẹ̀ tí n tó ń lò sí jẹ́ ó ti dọwọ́ bò ti tọ jẹ́ gan ọba àti ọba sọ pé akúrújú mi tó ní ha foundation wa mẹ́ ntí wọn bá sọ ni pé wọ́n ní fíhì ṣìfà òun fíhì ṣìfà òun tàbá fẹ́ máa ṣe ẹ̀rọ́b àwọn sọ pé àṣìfà ò fíhì wọ́n wá ní fíhì ṣìfà òun àwọ̀ fíhì ṣìfà àgbékalẹ̀ ń bẹ̀rẹ̀ wọ́n sọ pé dájú sáká fíhì ọ̀nbẹ̀ńbẹ̀ ni fíhì mọ́dá òtẹ̀ fíhì ọ̀gbọ́dọ̀ má rí níbẹ̀ kí ni nǹkan náà sí bá ìwòsàn ọlọ́gbọ́n wá ní sífà òní gbogbo nìkí náà ń pè ní sífà àtọ̀ ní pè ní wòsàn lásán sífà òní gbogbo kí ni gbogbo nìkí nínú bá ń rẹ mọ́yìn sí bórí bá ń fẹ́ lóyìn sí mọ́ ń lọ ní jọ́kan inú ọ̀nà àgbàwọn gàá fúlàní mo bá rí fúlàní òun wọ́n bá ní ojú ń dun màálù ẹ̀kan ẹnìkan wà pẹ̀lú mi níjọ́ náà fúlàní òun bó ti wá rí mi tó gbóhùn mi kọ̀dá àmà tẹ́lẹ̀ bó ti gbóhùn mi báyìí ọkàn tún ti ń sílẹ̀ lọ́kàn sáré mi ni pé ah mo ní kí ló dé ah ó ní máa ní kíra ọjọ́ júmọ̀ àjúmọ̀ àtàwọn ti ní west beach olóhùn omi ìṣe ẹ̀rí láyé wọn olóhùn yín tó ń gbọ́dọ̀ fún mi pé àyìn náà lẹ́bọ́dọ̀ jẹ́ <laughs> lọ́ba dìbò mi mo bá ní kílẹ̀ á ń ṣe ó ní ojú ń dùn màálù yìí ojú ń dùn màálù yìí ni kílẹ̀ á ń ṣe ṣe oyin náà ni mò ń fi ṣì mo bá yọ oyin olóòtọ́ mo ní ha ó ní kò sí tí ojú màálù ohun tó nǹkan oyin tójú ẹ̀ tí ò wòsàn ìwé ènìyàn ní òbí ọlọ́kàn sí jẹ́ o ìwé ènìyàn èmi ọ̀sọ́ bí ọlọ́kàn sí jẹ́ o torí pé bọ́lọ̀ ń ti dá ojú tàwa ọ̀yàtọ̀ sí ti màálù àwọn nǹkan kan wà tẹ́lẹ̀ bá fi lágbára jùlọ bóyá àwọn nǹkan tọ́lọ́ ń fi ju tiwa kọ̀ gba kí nǹkan tó hot bíi màá bíi oyin kó débẹ̀ ojú màálù kọjú ojú èèyàn ẹbá lójú ẹbí ojú màálù mọ́ ọ̀pá màá bínú náà ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀tọ́ bá ti àmà fojú rẹ̀ ojú màálù má ka oyin fífi ẹwò tó fi lọ kọ̀ǹfàmù lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ oyin táwọn òní sí ìṣìfà ohun lè náà ọlọ́ni ìwòsàn bẹ́ẹ̀bẹ́ iná fi dáníkàlá yàtàlẹ́fà omi yàtàfà karùn-ún eléyìn bá rìn sókè ni a kọ́ ní sìn ni pé Quran ọlọ́run ọba sọ àwọn ọ̀nà tá a máa gbà ló tá a máa fi ṣe ìwòsàn lọ́nà méjì fún wọn bẹ̀ ọ sọ àwọn kan tó jẹ́ pé a máa ké ọ sọ kalẹ̀ síbẹ̀ fún ó sọ àwọn kan tó jẹ́ sí kala gẹ́gẹ́ bí omi àbí ẹ̀wòyìn